Dialogue for fluency. Ọ̀rẹ́ mi, ẹ̀ mò ń bọ̀. Kí ló wí? Mo fẹ́ rán ọ níṣẹ́. Iṣẹ́ kí ni? Mo fẹ́ kó o lọ sọ́jà. Kó o sì bá mi rẹ́ran. ẹran irúwọ ẹran màlúù. Dialogue again for fluency. Ọ̀rẹ́ mi, ẹ̀ mò ń bọ̀. Kí ló wí? Mo fẹ́ rán ọ níṣẹ́. Iṣẹ́ kí ni? Mo fẹ́ kó o lọ sọ́jà. So kó o sì bá mi rẹran ẹran irú wo ẹran màálùú.